الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقال من طلوع في التعالى وسفاكيس ولو في قصة kótó di kókó láti àtòjíjẹ mọ́ wa lọ́wọ́ ọ̀nà lásìkò nínú hadith anabi sallallahu alaihi wasallam ẹni ọ̀gọ̀tẹ́ni khamsan qabla khamsin ẹ̀jẹ̀ àǹfààní nǹkan márùn tí márùn tó di àtòjíjẹ mọ́ yín lọ́wọ́ ọ̀kan nínú nǹkan márùn nù anabi ni faragaka qabla shughlik bí rojú ṣe àjàǹfààní lára erójú tó rójú kó tó dá ìrójú mọ́ lọ́wọ́ èèyàn máa ní àsìkò nínú ìgbésí ayé iléeṣẹ́ ọtí téèyàn bá lò dáadáa nítẹ̀yìn ó mú jáde nínú rẹ̀ àwọn èèyàn tẹ̀ǹjọ́ ń bẹ yọjọ́ lójú wọn pé ìlọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ àìníye àkókò tó lò láyé lò lò nítorí kóòtù pásítọ̀ tí ọ lọ lásán ìdàlà kókò téèyàn ọba máa lò ó fi gbé nǹkan eléyìí tó ti pọ́ fẹ́ ṣe gígé nígekúge ìlàkókò máa ń gbé yàn dànù àkókò tá a ní táwọn àwọn òkókò tó nǹkan náà lẹ́lòmíì tá a ti jọ wà nínú ilé ayé òun lò dáadáa láti fi gbé àwọn ṣẹ́ ńlá ńlá rẹ̀ bí ṣe ilé ìtòsí pé tán bá fà wá nílọ́pọ̀ àyànjẹ ọdún tá a lò á lè rí ṣe. àkókò kìí ṣàdédé lọ mọ́yàn lọ́wọ́ àti kọjá pé ẹni tá a fún lákòókò kò láfojúsùn kò láfojúsùn kí ni mo fẹ́ jẹ́ kí ni mo fẹ́ dà kí ni mo fẹ́ fìgbésí ayé mi ṣe. nígbà tó bá ti jẹ́ pé èèyàn bá ti níwà àfojúsùn báwọn ẹ̀mẹ́yẹ àkókò ni ọ wà gba ó ṣe pé kò ní fi ṣe rere ìranù àti rẹ́gbẹ̀ iná ní gbogbo àkókò yìí ọgbà lọ. láti ìgbà tó pọ̀lọpọ̀ ti wà lọ́dọ̀ títí tó náà fi ń dàgbà tí ń dògbò kò láfojúsùn kan gidi kankan ẹ gbogbo ọjọ́ ayé ti lọ irun dúdú ló wà lórí rẹ gbogbo ọrùn ti ń di funfun ìwọ tó bá ní kó o fò kọ bẹ́ẹ̀ kò sí ètò òlè sí tẹ́lẹ̀ tẹ́sẹ̀ rẹ tó tún ní bẹ́ẹ̀ lálàáfíà tó bá ti dákanu rẹ ò ní ìsìn ó pò sí ọ ọjọ́ ayé ń lọ mọ́ ọ lọ́wọ́ kò rí nǹkan gidi ìgbésí ayé rẹ ṣe àfi bí kí la tún rí gbọ́ kí ni tún lọ ìwọ ló ń bẹ lóde o gbogbo eléyìí nǹkan tó lè ṣe ọ láǹfààní ìfàsíkò ṣòfò àsìkò ráre ìfọjú ayé jóná ìní gbogbo eléyìí bẹ́ẹ̀ sì ni ìbéèrè méjì kan bẹ nínú mẹ́rin tó lu óbì kálukú wa léèrè tọ́lá gbẹ̀ngà ìkéyàmù kọ́mọ àlùjáná tó rà àlùjáná wọ̀ kọ́mọ àná tó wọná ọ̀kan nínú àwọn ìbéèrè yìí ni ṣàbábàkà wà á ń ṣàbàbí fíìmà àfúnà ìgbà ọ̀dọ́ rẹ kí ló fi ṣe ìgbà ọ̀dọ́ rẹ kí ló fi ṣe olówó fi kálukú wa lé ẹ̀rí pé nígbà tá a wà lọ́dọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ dáadáa a kì í ṣe tí kí wọ́n máa ṣe wọ́nranwọ́nran wọ́n máa ṣe garangaran títà kan máa wọ́n ń di wọ́n máa jẹni tí ń gbọ́rọ̀ sáwọn òbí rẹ lẹ́nu kọkọ sí fún sí gbogbo àkíyèsí tí wọn máa ń pè é wọn máa fẹ́ sẹsẹ nítọpọlọpọ máa ń lò gbọ́dọ̀ sí i àbí kọlọ máa tura rẹ sẹlẹgbẹ àti ránà ìkọ sọra rẹ di ẹni tí wọn máa ta tẹ́tẹ́ ọmọ míì tó bá ti lè dìde lórí ibùsùn kíní ka bẹ́ẹ̀ wọn lọ jókòó tì yóò jókòó tì títí táwọn lè sẹ́yìn ó fi fẹ́ tilẹ̀kùn lálẹ́ ẹ dákòó tó bí gbèsè ayé ṣe tán lọ ó sì ká tẹ́tẹ́ títí òní jẹ nǹkankan bọ́ ọjẹ́ gan ibẹ̀ náà ló ti padà fọwọ́ nsòfò sí tẹ́tẹ́ tó lọ́ọ́ ṣe léwọ̀ ẹ dá bó lọ́ máa ṣe jọ ọmọ gidi tó gbogbo ẹni tó là láyé tẹ́tẹ́ náà làwọn náà tà ní. bákan náà wọ́n bẹ nínú wọn ẹni tó ti gba ìgbè ìwé rẹ̀ yìí yóò máa lóni láti sọ̀ra rẹ̀ pé oníjàmbá ó lè ó lè kó ṣe yàwó yàwó ẹ̀yìn tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ tí wọ́n máa pẹ́gbẹ́ ẹgbẹ́tẹ́gbẹ́ gbogbo fóònù tá a lè ríru ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tá a lè ríru ẹ̀ lọ́dọ̀ ìyá rẹ̀ lẹ́yìn tó ń kéka nítorí pé ní iṣẹ́ tí wọ́n táwọn ń lò wọ́n ti jàǹbá àwọn ẹni tó ń jà lólè. òsín tẹ́ bá wọn sọ wọn ní gbọ́ wọ́n lè máa ń yín mú sí i. bí wọ́n ti jẹ àwọn míì ó lè jẹ́ bí à ń ṣe jìnnà ni lọ́kùnrin lóbìnrin ìgbésí ayé wọn ti máa ó lè máa jáde kó máa fọ́ lórí wọ́n mọ̀ wá wò ó pé ah, wọ́n ti wọ̀ gbọ́n bó ti gbọ́n yìí ó ṣe é pé òye kún orí rẹ̀ bó ti kún orí rẹ̀ ó ṣe é lò fún nǹkan tó wọ́n mú àwọn olè kan ládùúgbò kan bẹ̀rẹ̀ níjọ ni wọ́n wá wo ibi tí wọ́n gbà wọlé subahánàlá láì ṣe ló ń bò ẹ̀yin tẹ́ tó bẹ́ẹ̀ ti tó yìí kú lẹ́ ti gba ọwọ́ òkèkèrè yìí wọlé wọ́n lé ọ àlàyé tó wà ń bẹ pọ̀ because talent ni ẹ dàpọ̀ wọ́n tó onírú talent bẹ́ẹ̀ èsì bá wa yí ìlú padà kó lọ wájú èsì bá wa tún àwọn ọjà wa ṣe ó ní dàgbàsókè èsì wò àwọn ẹni pé kí wọ́n ti ya kó lẹ́sẹ̀ wọn ò rí kan ṣe báwa wà kankan táwọn náà máa ṣe yóò fi dáa fún wa ọgbọ́n tó lo ara kó sí ọ lórí wàá rí nǹkan kan ló fún tó lè lọ ẹ̀rí gbígbọ́ ọ̀dọ́ làwọn èèyàn máa ń lo agbára wọn lòkulò ọgbọ́n máa ń bẹ lórí ọ̀dọ́ wọ́n ń lo dáadáa ètò máa kó fàtẹ́yìn bá gbogbo àwùjọ nù ìbọ̀dọ̀ náà ni wọ́n lọ gbé gbọ́n lójú ọ̀nà ní tó máa dáná tó bá wo gbogbo ẹni tí ń dáná lójú ọ̀nà àwọn ọ̀dọ́ gidi ní pé sí àgbàlagbà rárá ẹ̀yìn tó ṣe pé wọ́n gbé ìbọn lọ́wọ́ wọ́n máa fẹ́ kó gbogbo tó àlọ́ tó wá bá dé kíké wọn àti ẹgbẹ́ ìrìn tẹ kó lọ́wọ́ má àwọn èèyàn kan wọ́n fẹ́ jí gbé báyìí àwọn ọ̀dọ́ náà ní ṣe gbogbo orúṣẹ́ burúkú yìí báyìí ọ̀dọ́ ni máa mú gbó àbábá ń gbó ó ṣe é ké láì mú sìgá ikọ́ ní pàápàá ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà àwọn ọmọdé o tó bá ti di tójú ọmọ ẹranko ẹ kéèké o ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ni kò sí bó ti gbà lọ́dọ̀ wọn wọn làwọn òní filẹ̀ ẹsẹ̀ tó ti di ẹ̀jẹ̀ tí wọ́n ti mí àwọn ọ̀dọ́ nù àwọn ọ̀dọ́ náà ni máa ń hùwà burúkú ìbọ̀dọ̀ kan náà lọ sí wọn ló jáde ní yunifásitì kan ní Àbújá mẹ́ẹ̀ ó sì ń ṣe olórí ilé iṣẹ́ tìjọba ọ̀fọwọ́ sí wọ́n sì ní àwọn òṣìṣẹ́ tó wà lábẹ́ ẹsẹ̀ gan wọ́n ti ọgọ́rùn-ún mẹ́ta láàrin àwọn ẹni tó wà nínú ẹgbẹ́ ìjọba yìí ìjọba àpapọ̀ wọ́n sì máa bá ṣe tó twenty nine billion naira sábẹ̀rẹ̀ nílé iṣẹ́ tí ìjọba ọ̀fọwọ́ sí ìbọ̀dọ̀ náà ni yunifásitì wa ń bí wọn ló ti jáde ìdàkùn àwọn ọ̀dọ́ náà ni máa ń lò ẹni pípẹ́ máa ń bọ́dọ̀ mi sọ̀rọ̀ pé ẹsẹ̀ sùúrù wọn bá ti máa ń wọlé aláwọ̀ fàlùbáràkà bí wọ́n máa ń yín mú ẹ máa tanra yín jẹ ohun tó fẹ́ lọ sí Los Angeles òun tó fẹ́ lọ sí Manchester òun tó fẹ́ lọ sí kí ẹ irọ́ ni gbogbo ẹ o àmọ́ a kì í pé kọ́ ọmọ ọmọ dẹ̀tẹ̀ tó bá ti lè dánu gbogbo lọ Los Angeles kọ lọ Alaska kó tún á lọ sí Manchester kó tún lọ sí Norway ọ padà padà wá síbí náà àmọ́ báwo wọ́n pàdé tá a máa rìn ìrìn àjò tí àbá pàdé ní orílẹ̀-èdè láti ti jọ wọ bàálù mi ìfọyà tọ́jọ gbé gbogbo wa tẹ́lọ̀ ní bá ti tẹ́jọ́ bọ́ tánlé ọ̀nlé nígbà wà máa wí fún wa òkúkú sáni kẹtẹ lé ọ̀nlé àkàràmà kọ́ mọ̀ wá ọgbà ọ̀dà púpọ̀ ọ̀ ibi tó dára sí ọba wa ọ atẹ́kùn burúkú ẹ̀fẹ́ òtútù burúkú ẹ̀mú ooru burúkú ẹ̀mú tẹ́lifẹ́ bá ti kú òǹbì tó bá ti lọ sábà bòmí láyé nínú kọ́ ọmọ parí kó tutù mú àbò orú mú ah! kó làwọn èèyàn ṣe ń sẹ̀mí bí àníkọ́ ọmọ lọ wó rè o àmọ́ orí nípa ọwọ́ àmọ́ lọ jàmbá náà lọ tó bá wá rọ orí wọn gbàgbé ibi tó ti kú ọ nítorí pé ẹni tó rí rẹ péjú náà dọ̀ lẹni tí ò ní pàtìkù rẹ ṣòfò ọgbọ́n àtòyí àtìmọ́tò ló wà fún ọmọ tó wá dáadáa tó bá wá lórí oko lóko wá níbi àmọ́wọ́ èkó èkó ní gbé ọ̀dọ́ tí ọ̀gbọ́n nù ọ̀dọ́ tí ọ̀gbọ́n nù ọmọ bó ti tìlú rẹ sí ọmọ bó ti fa àwọn fámìlì rẹ sí ọmọ bó ti fa àwọn bàbá rẹ sí yóò gbé pé àánú wọn ló nílò fífẹ́ lọ tó bá sì dá padà wá sí wọn lànà ọmọ tó gbanu ọ̀dọ́ tó gbanu ọmọ tó gàràngàrà aláìsí orí orówó ọwọ́ àlọ́ rántẹ̀ sí twenty million ẹ̀dá kúbọ̀ wọn á ní kò lè yé yín promo kan ni wọn ṣe ń gbà yẹn wọn ní promo ra twenty million tóbi kan ti lè tó ìdáà ní kọ́lé tọ́jà òṣùwọ̀n tó bàbá rẹ ilé háyà ni wọ́n wà láti tí ìgbà tán ti wà láyé tọba wa sànú àwọn pẹ̀lú owó tó ń gbé sanná sọ́bẹ̀ ká sáàyè ọ̀pẹ̀ àbá ní ọ̀pẹ̀ àkókò ilé ọ̀pẹ̀ ìgbà ọ̀dọ́ rẹ lò dáadáa tẹ̀lé tá a bá lò wa dáadáa tá gbàgbé ẹ̀sìn

ọjọ́ ayé yín gan-an bó lẹ̀ sí lò àkókò ní gbogbo eléyìí wọ́n rí i pé ìgbésí ayé ń lọ mọ́ wa lọ́wọ́ kí là ń fi ṣe yóò ṣe dandan ní ká lówó dàmà torí pé tó lu abá kàkọ́lẹ̀ rẹ̀ ẹnìkan ní táwọn náà ṣùgbọ́n nínú ọgbọ́n tó lókun tó ń bẹ sọ́lẹ̀ dà wa kò lè ṣe gbogbo wa torí ká yóò ní ṣe gbé má tí gbogbo wa lówó ayé ò ní ṣe gbé o ẹni tí ń sàárò ọba wa gbé ẹrù nítorí pé àlè dágbé ni tí ọba wa sẹ́ni tó sàárò sẹ́ni tó bí kẹ́ bá rajà sí lọ́jà kan máa gbé ẹrù àpò àpò ẹ̀wà àpò àgbàdo àpò rẹ́sì olókèrè jùlọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n lè dágbé téèyàn bá gbérú ẹ̀wò egun ẹ̀yìn yóò sọ fún ọ èyí tó kù sí. àwọn èèyàn kan wá ń bẹ lọ́jà yẹn tó bá gbé mẹ́tẹ̀ẹ̀ta rù wọn wọ́n láyé òkú jáde. tí ò ní pèsè ẹwọ mẹ́tì bó ṣe wúwo tó tó bá di méjì rẹ lómi yóò tún kó fi pàpọ̀ pápá tó máa ń sọ kalẹ̀ láti inú tirẹ̀là wọ́n láyé ọ̀yà rẹ̀ téèyàn bá gbé kan bóyá títí ọ̀sẹ̀ kan ò ní gbádùn so olúwa tó bá ń kí gbogbo owó lówó ayé òní ṣe pé ẹni rẹ nìkan tí wọn máa bá yín dá títì orúkọ àwọn tí ń da títún èèyàn làwọn náà àwọn máa bá ń gbé pẹ́ á máa pé kí ní ká mọ́tò lọ wájú mọ́tò lọ ẹ̀yìn pé kí ni kálukú ń kọ̀ǹtó owó tani òṣèlè tani ọba máa fàgbẹ́ tí ìgbẹ́ bá fún gbogbo lé ọgbẹ́ ní kásá ni talẹ́ni náà tí ọba máa bá yín kọ́lé tani ọba máa bá yín rán sọ talẹ̀ bá lọ́ máa bá lọ sí títẹ̀ bá gbádùn tí gbogbo abá lówó kò sẹ́ni tó ti tẹ̀ tẹ̀ tẹ̀ tó olúwa fẹ́ pé táwọn kan ní ju àwọn kan lọ kí táwọn kan kọ́mọ́tò táwọn kan káyé ó lè bá àti gbé ni ṣùgbọ́n tẹ̀sán ni káfẹ́ tẹ̀sán ni káfẹ́ tó bá ń sọ kójú ayé ńlọmọlọ ńlọmọlọ ńlọmọlọ òfin ti ẹni tó kú ntí ọkọ̀ọ̀kọ̀ bọ̀ ọlọ́kàn jẹ́sùn ni pé gbogbo àkókò yìí ó sin ẹlẹ́dàá rẹ̀ wọ́n á sọ ah, ọmọ ọdún mélòó mo kú ah, ọmọ ọdún mélòó báwò tí èèyàn bá ti kọjá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún bí sọmọdé mà lábẹ́ òfin Allah torí yẹn ti tó wọná. tòyìdínú tó fi jẹ́ pé ọjọ́ ayé yìí gbogbo àkókò bó lẹ́sẹ̀ ń lò ẹ wo tó ń ṣe ń ṣe nǹkan tí ò wúlò ẹlòmíì ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí ni ó padà ṣe orígun ẹlòmíì àkókò tí wọ́n ń lò pẹ̀lú akụkụ tí wọn ń lò pẹ̀lú rẹ̀ ọkọ jẹ tí wọn ń lò pẹ̀lú ìyàwó àtọmọ ìgbà tí àwọn ń iná lọ ń tẹ̀ ìgbà máa ń náà lọ ń bẹ títí ń gbowó oṣù ni wọn máa ọmọ tó lọ ilé ẹ̀kọ́ tó lọ kẹ́kọ̀ọ́ ni wọn máa náà o wa ẹ̀rí pé yorùbá ìgbà tó ń sọ pé ìdí iṣẹ́ ẹni là á mẹni lọ́lẹ̀ lákà ìbẹ̀bẹ̀ o níìsín wọ́n sọ pé iṣẹ́ tó fẹ́ tọ̀ yàn láàyò ó sì ń wò pé tọ́ọ̀ máa ń ṣe yóò pè ọ́ wọ́n dé ẹnu sẹ́kọ̀ọ́ máa sùn àkókò ló ń fi jóná o wọ́n dé ẹnu sẹ́kọ̀ọ́ jẹ́ pẹ́jọ́ ọ̀la rẹ̀ ẹjọ́ òfò ńlọ ń tò orí kápòkò rẹ̀ ló ń fi ráre yẹn wọ́n dé ẹnu sẹ́kọ̀ọ́ gbé sẹ́kọ̀ọ́ kó máa fi sẹ́fà lẹ̀ lórí àkókò lọ ń bàjẹ́ o àkókò tó yẹ kó o ti tẹ márùn mẹ́fà kó o tẹyọ kó yẹn tó ń bẹ̀ àkókò rẹ ló fi sófo tó bá délẹ̀ wàhálà ìwà ló sùn fún torí pé pé tẹkìní wa ò sí ẹlòmínà tó gbé wa ò sí ẹlòmínà tó gbé wa ò sí ó ti tó àwọn eléyìí náà náà pẹ̀lú bọ́ jẹ́ nígbà tí ẹlòmínà máa ń gbẹ́lẹ̀ kẹrin lọ àtàlẹ́ fẹ́ẹ́ fún olórí ibú pamọ́ akọ́jú mẹ́sẹ̀ náà torí àkókò ẹ̀dá kan ẹ̀dá mójútó àkókò wọn jowó lọ gbogbo ẹni tó bá là àkókò rẹ̀ dáadáa àbámọ̀ àwọn kì í pọ̀ ẹni tí ò bá là àkókò rẹ̀ dáadáa àná tó ti lọ́n ká lè dá padà mọ́ tó a bá rí dáadáa sínú ẹ̀ àjẹ́ pé eléyìí á máa dúpẹ́ fún Allah tó bá yẹ àló dáadáa ìrètí ìranù náà lásán lẹ̀ ó ti di nǹkan àbámọ̀ olùwàkọ́mọ́sí gbèsè ayé wa lábàámọ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa